ẹ jáwọ́ lápọn tí ó yọ tí ó yọ ó ẹ lọ gbómi lákaná mílíkì gbòde mílíkì gbòde mílíkì gbòde ẹ káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ẹsẹ tó ń miliki mo kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ mo kí yín tológun tológun gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí Ọlọ́run bá ti fún ẹ̀yin ní àǹfààní láti máa wò mí ní ọjọ́ tòní yìí mo wá kí yín káàbọ̀ nílé lóko lọ́nà níbikíbi tí ẹ bá wà ẹ wò ó mo kí yín mo tún kí yín káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express gẹ́gẹ́ bá ṣe mọ bí mo ṣe máa ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi ọmọ yín olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ẹ ti mọ̀ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa àwọn gbajúmọ̀ olóṣèré ní kọ̀ọ̀kan o àwọn ògo tuntun náà tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà wọ́n máa ń ní àǹfààní láti ṣe àfihàn wọn ní orí ètò ń bí báyìí àti wípé àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà bẹ́ẹ̀ ni ò ṣàmọ̀ àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li bí àmàlà tó jiná òní mo máa mú wá fún yín ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò ó ẹ bá wa wá nǹkan fìdílé nítorí pé mo ṣèlérí fún yín pé ẹ máa jẹ̀gbádùn ètò tọjọ́ tòní yìí nítorí pé iṣẹ́ mi ni kí n mú ìdárayá bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa orúkọ tèmi ò yí padà orúkọ mi náà ni Olúwatóyìn Òkí ọmọngàn lọ́kọ́rọ́ ọmọngàn lọ́gìdì ọmọngàn nílẹ̀ òkun ó kún o là ń ni nílùú tèmi ṣàlàfíà kẹ̀gá èmi lọmọ ẹlẹ́mu mọ̀jáyé ọmọ arẹ́rùnrẹ̀rùn àmépo yọrùnù ọmọ bàbá ìṣolójo líkalíka bẹ́ẹ̀ ni o mi ò wá ní bẹ̀rẹ̀ ètò láì dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba tó fún wa ní àǹfààní láti rí ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ló mà ti rọ̀ ọ́ tí ilẹ̀ dẹ̀ ti fi mú ṣùgbọ́n ọlọ́run dá ẹ̀mí mi sí di ọjọ́ tòní wọ́n ní ẹni tí a bá ṣe ní oore tí ó bá dúpẹ́ ó dàbí ẹni tí ọlọ́ṣà kó lẹ́rù lọ ni nítorí náà olúwa gba ọpẹ́ wa ẹ káwọ́ sí eré ètò Miliki Express lẹ́ẹ̀kan sí ẹ wò ó tá a bá lọ fún ìsinmi ráńpẹ́ tá a bá padà dé màá máa fún yín ní àwọn ìròyìn tí mo ti lọ yàn mo ti lọ mo ti lọ fi etí fínlẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ tèmi ni <laughs> tí n bá ti lọ wá àwọn ìròyìn ní orí ẹ̀rọ ayélujára àti ìgbésí ayé àwọn olóṣèré wa kí ló ń ṣẹlẹ̀ gangan gbogbo ẹ̀ ni mo ti lọ yàn mo ti mú wá fún yín ẹ wò ẹ bá wá nǹkan fìdílé lọ́lọ́bà ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin id kabasa featuring olamide and wizkid tọ́tọ́rí à ń bọ̀. ìnítere èjìtere aago ń lọ tìkẹ́tìkẹ́ ètò náà dẹ́ ń ṣe kíni ó ń dùn yùgbàyùgbà ẹ ká bọ́ padà sí orí ètò wa ètò yín miliki express ètò tó miliki mo ti ṣèlérí fún yín pé àwọn ìròyìn tí mo ti lọ yàn tí mo kó wá fún yín ní ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn àwọn gbajúmọ̀ olóṣèré wa ní ẹ̀ka tíátà tí wọ́n lọ fún hajj ní ọdún yìí hmm, wọ́n pọ̀ o ẹ jẹ́ kí n kàn mẹ́nu bà díẹ̀ ńbẹ̀ àní Lateef Adédìméjì Wálé Akórèdé bàbá wa tí wọ́n pè ní Òkúnù Kẹ́mi Afọlábí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, ẹ wo nínú ọdún yìí òjò ìbùkún olúwa ó kàn rọ̀ ni ó kàn rọ̀ ni ó kàn rìn sáwọn ọkàn mọ ń tẹnu mọ́ nínú ẹ̀ka tíátà ní ọdún yìí ó dà pé ọlọ́run kan wò ó pé ọdún yìí ẹ wò ó ojú ìbùkún mo kàn fẹ́ máa rọ̀ sí agbo àwọn ọmọ ní tíátà nígbà tí wọ́n lọ sí hajj àti ẹ̀gbọ́ pé arábìnrin Kẹ́mi Àfọlábí wọ́n wá wà ní orí ìdùbúlẹ̀ àìsàn fún bíi ìgbà díẹ̀ nítorí pé wọ́n ní gbogbo stress hajj yẹn gbogbo bọ́n ṣe ń lọ bí wọ́n ṣe ń bọ̀ gbogbo ìrìn àjò yẹn ó jẹ́ kí àìlera kó dé bá wọn ṣùgbọ́n nígbà tí wọ́n gbádùn tán wọ́n dẹ̀ padà láti wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníròyìn tí wọ́n gbé ìròyìn yẹn nítorí pé àwọn gan fúnra wọn wọn tiẹ̀ post nípa ẹ̀ àwọn oníròyìn ló gbé káàkiri níbi tó ti rí wọn tó sùn lẹ̀ táwọn èèyàn sáré gbé wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn wá dúpẹ́ fún gbogbo àwọn tó fi àdúrà àti ìpè ránṣẹ́ sí wọn pé ara wọn dẹ̀ ti yá ọ ẹ̀ wọ́n dẹ̀ ti tún padà dé náà wọ́n wá dúpẹ́ ní ọwọ́ ẹ̀gbọ́n wa afis ọwọ́ wọn ní báwọn ṣe dé báyìí àwọn ti miss gbogbo oúnjẹ wa ń bíbá wọn ní afis ọwọ́ ó gbé wọn lọ jẹ oúnjẹ oúnjẹ adúláwọ̀ oúnjẹ èèyàn dúdú tó yẹ pé hmm, àwọn náà mọ̀ pé bẹ́ẹ̀ ni àwọn ti padà sílé ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin tó lọ sí hajj akinyo ẹ jẹ́ kí n tún wá mú ìròyìn màmá wa Jọkẹ́ Silver. gbogbo la mọ̀ gbajúmọ̀ olóṣèré Jọkẹ́ Silva bó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá ṣùgbọ́n àwọn sinimá ti ẹ̀ka ti olóyìnbó ni wọ́n máa ń ṣe jù gbé wa aládẹ mọ̀ wípé ọkọ wọn náà ni bàbá wa Olú Jacobs láìpẹ́ yìí ni àwọn oníròyìn kan wọ́n fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé kí ló tiẹ̀ dé gan tó yẹ pé àwọn ń jórúkọ ọ̀tọ̀ ọkọ ń jórúkọ ọ̀tọ̀ àwọn ń jẹ́ Jọkẹ́ Silva ọkọ ń jẹ́ Olú Jacobs ṣe mọ̀ pé nílẹ̀ adúláwọ̀ kí tiẹ̀ ṣe nílẹ̀ adúláwọ̀ kọ́ ní gbogbo àgbáyé tóbìnrin bá ti lọ́kọ ó máa ń ṣe kí ni o ó máa fi orúkọ bàbá rẹ̀ sílẹ̀ àwa mú orúkọ ọkọ wọn ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni wípé kí àwọn tó fẹ́ ọkọ wọn ni àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré tí wọ́n ń ṣe yìí wọ́n ní orúkọ yẹn dẹ̀ tí àwọn èèyàn ti mọ̀ mọ́ orúkọ yẹn Jọkẹ́ Silva pé nígbà tí wọ́n wá fẹ́ ọkọ wọn Lu Jacobs ọlọ́run dẹ̀ ṣe àwọn méjèèjì olóṣèré ni àwọn méjèèjì so ọ̀rọ̀ wọn yéra wọn wọ́n ní ọkọ wa sọ pé à má ò tiẹ̀ wulẹ̀ yí orúkọ ẹ̀ padà kó kúkú máa jẹ́ Jọkẹ́ Silva yẹn nítorí pé àwọn èèyàn ti mọ̀ ẹ́ mọ́ orúkọ yẹn ṣe rí pé hmm, ọkọ tó wà understanding ni tó bá jẹ́ ọkọ mi ni ó máa ní pé rárá o tó bá jẹ́ orúkọ mi kìnnìkan kòkó bàbá sasso nísìnyí báyìí aṣáà ti mọ ìdí tí màmá wa Jọkẹ́ Silva ṣe ń jẹ́ Jọkẹ́ Silva tí ọkọ wọn dẹ̀ ń jẹ́ Olú Jacobs wọ́n ní ìyẹn kò dín kankan láàrin ìfẹ́ wọn nínú ìgbéyàwó wọn rárá rárá rárá pé torí iṣẹ́ wọn ni olúkálukú ṣe mú orúkọ tí wọ́n ń jẹ́. ẹ jẹ́ kí n tún mẹ́nu bà ara òjò ìbùkún olúwa tó ń rọ̀ ní ẹ̀ka tíátà lọ́wọ́lọ́wọ́ báyìí mo mọ̀ pé kì í ṣe news mọ́ gbogbo èèyàn ẹ wo gbogbo àgbáyé gan ti gbọ́ òjò ọmọ tọ́lọ̀ ń kàn ta sí nu ẹ̀ka tíátà tó ibẹ̀ ni kọ́ mo tiẹ̀ fẹ́ mẹ́nu àti gbogbo èèyàn ti gbọ́ kì í ṣe news mọ́ gbogbo ala ti gbọ́ pé Tóyìn Abraham ó bímọ Rónkẹ́ Ọdúsànyà ó bímọ Túndé owó kò níran àwọn náà bímọ gbogbo wọn dẹ̀ wá bímọ léraléra léra bẹ́ẹ̀ ni pé àwọn plan yẹn ní kí ló dé ṣe ṣèpàdé pé ẹ jẹ́ ká mú August ni ká máa bímọ léraléraléra ẹ ṣùgbọ́n inú gbogbo àwọn ènìyàn ló dùn nítorí pé ti Tóyìn Abraham kò tiẹ̀ fi hàn ìgbà kan wà tó yẹ pé wọ́n wà ní orí set tí wọ́n gbé àwọn àwòrán kan jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n múra bẹ́ni tó lóyún gbogbo àwọn èèyàn ló ń kí wọn congratulations congratulations arábìnrin Tóyìn Abraham gan fúnra wọn tiẹ̀ sọ wípé set ni pé mú set pictures ni pé wọ́n wà ní lotion ni pé wọ́n ń yàrá ni láì tiẹ̀ wá mọ̀ wípé àṣé wọ́n fi ipò ìlóyún wọn pamọ́ ni o nítorí pé nísinsìnyí tí wọ́n ti bímọ báyìí orí set gangan tí wọ́n wà yẹn a gbọ́ wípé sinimá kangan ni wọ́n ń yà tó ń pè ní elevator baby arákùnrin tó dẹ̀ jẹ́ olóòtú sinimá yẹn ó ti wá jáde gan láti sọ ìròyìn gẹ́gẹ́ bí àwọn ṣe pé Tóyìn Abraham pé àwọn fẹ́ kó kó ipa nínú róò yìí pé ó tiẹ̀ yà wọ́n lẹ́nu nígbà tó gbà pé àwọn gan tiẹ̀ mọ̀ pé ó wà nípò ìlóyún wọ́n nígbà tó wá dé kó rí pé ah, inú rẹ̀ máa tóbi wọ́n ní níbẹ̀ náà ni wọ́n ti wá ṣe adjustment pé òkè pẹ̀lú ipò ìlóyún tí wọ́n wà yìí gan a lè switch ro yìí a lè jẹ́ kán ṣe báyìí a lè jẹ́ kán ṣe báyìí a bá wọn yọ̀ a bá wọn dúpẹ́ nǹkan táwọn èèyàn tiẹ̀ tí wọ́n á rí pé ó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wípé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tẹ́lẹ̀ wípé Tóyìn Abraham wọ́n ti ní ọkọ tẹ́lẹ̀ tó jẹ́ Adéníyì Johnson táwọn náà dẹ̀ jẹ́ gbajúgbajà nínú ẹ̀ka tíátà tí a dẹ̀ mọ̀ gbogbo gbọ́n mi sí omi òtó láàárín àwọn méjèèjì nínú ọdún ìgàn ìgbà kan tẹ̀ wà tó yẹ pé gbọ́n mi sí omi òtó gan ó mú lórí ẹ̀rọ ayélujára ti lọ́ọ̀yà Tóyìn ó ó kọ̀wé sí Níyì Abraham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n o àwa rí wípé lẹ́yìn ìgbà tí Tóyìn bímọ arákùnrin Níyì Johnson wọ́n wọ́n post láti kí Tóyìn àti ọkọ wọn eh, Kọ́lá pé wọ́n kú oríire wọ́n kí wọn pé congratulations inú àwọn èèyàn dùn gan pé bẹ́ẹ̀ ló ṣe yẹ kó ṣe máa rí kì í ṣe pé torí pé wọn ò fẹ́ra wọn mọ́ kọ́ndẹ̀ wá di ọ̀tá kí wọ́n má lè ní èrò tó dáa sí ara wọn ẹ̀yin olólùfẹ́ wa mo lérò pé ẹ ń jẹ́ gbádùn gbogbo àwọn ìròyìn tí mo mú wá fún yẹn ìròyìn ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ni mo mú wá Adédìwúrà Gold náà a gbọ́ wípé àwọn náà ti gba òrùka ìfẹ́ kí tí ṣe pé a gbọ́ àwọn fúnra wọn ó jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti wá sọ wípé àwọn máa ti gba òrùka ìfẹ́ o wọ́n ní lẹ́yìn ọdún méjìlá tí wọ́n yapa pẹ̀lú ọkọ wọn ti tẹ́lẹ̀ wọ́n ní wọ́n dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé ìfẹ́ ò tún wá wọn rí o hmm. ìyẹn ló sọ wípé ìyẹn làwọn èèyàn kan fi ń sọ wípé ẹ wo ọ̀rọ̀ ìfẹ́ yìí nǹkan tó dáa ní okùn dẹ̀ sígbà tí Ọlọ́run kò lè fúnyàn ní ìfẹ́ rẹ̀ ẹlòmíì ó tilẹ̀ jẹ́ pé a ti ní ọkọ tẹ́lẹ̀ rí kó tó tún wá ṣẹ̀ṣẹ̀ wá rí ẹni gangan tí ó fẹ́ràn bẹ́ẹ̀ ni o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa ẹ wo mo tún fẹ́ fún yín ní ìròyìn kan ìròyìn ayọ̀ náà ni ọmọ wa kan ní ẹ̀ka tíátà tó ń pè ní Alesh Sani òun náà máa ti tún bẹ̀rẹ̀ clothing line o ṣe mọ̀ pé láti bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn báyìí gbogbo àwọn ìròyìn tí mo mú wá ọmọ tíátà kan ó ṣí ilé báyìí ó ṣe báyìí ó di ambassador kan báyìí wọ́n ra alé wọ́n ṣe gbá wọ́n ṣàwá àákílódé ó jẹ́ búkún olúwa tó rọ̀ yìí o ọlọ́run àjẹ́ kó rọ̀ kárí gbogbo wa o bẹ́ẹ̀ ni o Alex Sani akínyìn kú oríire ìròyìn kan tó kù tí mo fẹ́ fi kásẹ̀ abala yìí nílẹ̀ ní ti arábìnrin Moyo Lawal bẹ́ẹ̀ ni ìwà àwọn táwa mọ arábìnrin tó máa ń ṣe eré ní ẹ̀ka ti àwọn olóyìnbó jù bó tilẹ̀ jẹ́ pé wọ́n jẹ́ ọmọ Yorùbá wọ́n ti jáde ní orí ẹ̀rọ ayélujára láti sọ pé pé àpá ó pọ̀ ní ara wọn àwọn agbádẹ rí díẹ̀díẹ̀ níbi àwọn ọwọ́ wọn tí wọ́n fi hàn wọ́n ní àwọn ní àpá lára gan wọ́n ní ṣùgbọ́n nídìí iṣẹ́ tíátà yìí làwọn ti ní àwọn àpá yẹn pé inú wọn dẹ̀ dùn nítorí pé tó bá ń rí àpá yẹn wọ́n mọ̀ wípé iṣẹ́ tí wọ́n ń ṣe tikatika nígbà míì àwọn ipa tán máa kó bóyá kán lọ sínú gbó bóyá wọ́n kán ṣubú kán jà kán ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n lòun ló fi àpá yẹn sí wọn lára wọ́n ní ṣùgbọ́n o hmm, wọ́n ní àwọn ò lè jẹ́ kí ọkùnrin kankan kó gbá wọn létí débi wípé ó máa fi àpá sí òun lára wọ́n ní ọkọ ọjọ́ iwájú wọn wọ́n ní future husband wọn anybody wọ́n ní kó máa gbọ́ ò tó bá ní èròǹgbà nínú ọkàn rẹ pé ẹ o jẹ́ ẹni tó máa ń gbáyàwó létí wọ́n ní kó tiẹ̀ fi nǹkan gún un lásán pé àwọn máa àwọn máa jà padà ni pé àwọn ò lè gbà pé àpá tí wọ́n ní lára yìí iṣẹ́ wọn ló fún wọn ó dẹ̀ tẹ́ wọn lọ́rùn pọ̀ bó kó jẹ́ pé ọkùnrin kan ló máa fi àpá sí wọn lára wọn ní àwọn ò lè gbà láéláéláé ẹ̀yọ́ lọ́lùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn àwọn ìròyìn tó ń gbóná ní ẹ̀ka tíátà tí mo mú wá fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí àsìkò ti tó kí a tó lọ fẹsẹ̀ rájò díẹ̀ ẹ̀yọ́ lọ́lùfẹ́ wa nílé ṣe mọ̀ pé ìdárayá yín òun ló jẹ mí lógún ẹ jẹ́ ká lọ gbé bọ́dì wa ká lọ fẹsẹ̀ rájò sí orin Burna Boy anybody à ń bọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express mo lérò pé ẹ ti jẹ̀gbádùn gbogbo atọ́tọ́nu tí a ní pẹ̀lú àlejò tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí abala eh, movie release àwọn sinimá wo gan ló ṣẹ̀ṣẹ̀ jáde ṣe mọ̀ pé iṣẹ́ tèmi ni pé kí n tọ́ yín sọ́nà bóyá fẹ́ lọ ra sinimá ni o àbí ẹ tiẹ̀ fẹ́ lọ wò ó báyìí ẹ máa mọ̀ pé a ah, máa sọ pé ah, arábìnrin Olúwatóyòkí wọ́n ti sọ̀rọ̀ nípa sinimá yìí rí sinimá àkọ́kọ́ tí mo mú wá fún yín òun náà ni ìgbẹ̀yìn ẹlẹ́ṣẹ̀ ìgbẹ̀yìn ẹlẹ́ṣẹ̀ ẹni tó kọ tó kọ ìtàn yìí tó dẹ̀ tún ṣe olóòtú sinimá yìí àwọn ni wọ́n ń pè ní Babátúndé Àjàyí Àjàyí Babátúndé ẹni tó ṣe olùdarí sinimá yìí àwọn ni originator àwọn gbajúmọ̀ olóṣèré bíi Ọdún Adékọ́lá Múyìwá Adémọ́lá Oyíta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló wà nínú sinimá ìgbẹ̀yìn ẹlẹ́ṣẹ̀. sinimá kejì tí mo mú wá fún yín náà ni wọ́n pè ní Múrewá ẹ̀ láti ọwọ́ olóòtú Ọmọlọ́lá Arómasọdún ẹni tó ṣe olùdarí sinimá yìí náà ni eh, ẹ̀gbọ́n wa ṣẹ́gun ògúngbẹ ẹ̀wò mo máa ń gbádùn eré tí bọ̀dá wa ṣẹ́gun ògúngbẹ bá ti darí àwọn gbajúmọ̀ olóṣèré bíi ọdún adékọlá ẹniọlá àjàó kẹ́mi kórèdé mr latin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló wà nínú sinimá múrewa sinimá kẹta tí mo mú wá fún yín lẹ́ni ni wọ́n pè ní ọ̀lẹ olè ṣe ti rí olè tó tún jọlẹ̀ rí <laughs> láti ọwọ́ olóòtú Muyideen Raji ẹni tó ṣe olùdarí sinimá ọ̀lẹ olè náà ni Muyideen Ayinde àwọn gbajúmọ̀ olóṣèré bíi Bọ́láńlé Nínàlówó eh, Saidi Balógun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló kó ipa nínú sinimá ọ̀lẹ olè àdùnní adé náà wà ń bẹ̀ mo gbàgbé tẹ́lẹ̀ àdùnní adé wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni táyọ̀ ṣọbọlá àwọn náà wà níbẹ̀. ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí mo lérò pé ẹ fún ẹ̀yin tó bá fẹ́ lọ ra sinimá tàbí ẹ tiẹ̀ fẹ́ lọ sí sinimá ẹ fẹ́ lọ wo ẹ àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde nílé ìbáyìí ó ti fi ṣe ìtọ́sọ́nà fún yín pé àwọn sinimá tí arábìnrin ẹ Olúwatóyìn Òkìtì ẹ̀ sọ ọ̀lẹ́ ọ̀lẹ́ múre wá eh, àti ìgbẹ̀yìn eh, ẹlẹ́sẹ̀ gbogbo rẹ̀ ló ti jáde sí orí igbá báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin níní ọlá broda Sodiq à Miliki Express ètò tó Miliki ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lọ́nà ẹ kú látàárọ̀ mo lérò pé ẹ ti bá mi jẹ̀gbádùn gbogbo àwọn lábalábala tí mo ti kó àwọn ètò tí mo ti mú wá fún yín ní ọjọ́ tòní láti abala ìròyìn àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà títí dórí àlejò wa tí mo wá fún yín títí dórí àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde mo wá dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń wò wá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tó ń kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára fún àǹfààní èyí tó bá fẹ́ bá mi dọ̀rẹ́ pẹ̀ lórí ọ̀rọ̀ ayélujára tẹ́ bá ti lọ sórí Facebook ẹ wá official Toyin Oki official Toyin Oki màá gbà yín wọlé lórí Instagram náà ń kọ́ Toyin Oki ẹ máa rí mi níbẹ̀ fún gbogbo ẹ̀yin tó bá fẹ́ kí a bá yín polówó ọjà yín ẹ̀yin dádìwà ẹ̀yin mọ́mìwà kílẹ̀ ń ta ẹgbẹ́ wà ẹ jẹ́ kí a bá yín polongo rẹ̀ fún ayé nítorí pé wọ́n ní ìpolówó ọjà ẹ má gbàgbé pé ó ní àgúnmu òwò nǹkan tíyàn bá ń tà tẹ́ bá gbé pamọ́ báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ pé ẹ ń tà ìdí rẹ̀ lẹ fi máa rí pé láàárọ̀ kùtùkùtù ẹ ti rí àwọn olóyè máa sọ pé ológìdé ológìdé o tí wọn bá pariwo rẹ̀ báwọn làwọn èèyàn ṣe fẹ́ mọ̀ ẹ̀bùn wo gangan lẹ ní tẹ́ fẹ́ kí a bá yín polongo rẹ̀ sáyé ẹ lè kàn sí wa lórí àwọn nọ́mbà tí ó wà lórí amóhùnmáwòrán yín gẹ́lẹ́ tẹ́ bá pè lẹ́ọ̀ rí àwọn tí yóò dá yín lò kó tó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ má gbàgbé láti máa ṣe re o ire ló pé o ìkà kò pé láti ọ̀dọ̀ ẹ̀mí olólùfẹ́ yín Olúwatóyìn ò kí ẹ̀ mo wá ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn náà tó ń bá wa tó ń pè wá fún ìpolówó ọjà adúpẹ́ lọ́wọ́ yín o ẹ iléeṣẹ́ yín kò ní jóná èyí mo fi ṣe ó dàbọ̀ ní orí ètò ti ọjọ́ tòní èyí bá ṣe ń lọ ńkọ́ ẹ má jẹ́ ká kàn lọ lásán bẹ́ẹ̀ mo fẹ́ kí a lọ gbẹ́sẹ̀.